الحمد لله رب العالمين ولي المتقي رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون أبا الله أبتي أتنجي وسعي ناروي أبو وقوي أتي يين تيولوا الله نشي أترى كيجي فون جشن محمد أترى فون صحابة àtọ̀rọ̀ fún àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn ẹni rí tí wọ́n wà lójú ọ̀nà ìjúṣẹ́ ńlá Muhammad abẹ́ olúwa musa káwa náà kọmọ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run lóòótọ́ àti ní òdodo tíra wa Ma'ad fi hadi khayril ibad tíra yìí òun náà ni ìtẹ̀síwájú oṣù wáyé lórí ẹ̀ àwọn abala méjì kan tí a mẹ́nubà lánàá ó ṣeé ṣe kó jẹ́ pé a tún dára dó níwọ̀nba lórí ẹ̀ pápá jùlọ tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ àwọn ìran aṣọ tó ń ṣe ọlọ́run ọba wọ̀ èyí tó ní ṣe pẹ̀lú àwọ̀ àti èyí tó ní ṣe pẹ̀lú àwòrán rẹ̀ bó ṣe rí méjèèjì òun náà ni olùmọ́wá ni wọ́n tún kó wá níbi abala yìí ìgbà tí wọ́n débi ti aláìn àwọ̀ àwọ̀ aṣọ wọ́n ní wakana lahu burdani akhdaran wọ́n là nábì ó ní àwọn burd méjì. البرد بمعنى الثوب يعني كوني aṣọ méjì tó jẹ́ green tó jẹ́ sókè sílẹ̀ tọ́ba rò kan sókè ó tún pé méjì tí ó jẹ́ pé tìsàlẹ̀ náà bá tókè mu. wọ́n ní akhdaran eléyìí aláwọ̀ gírìn ni aláwọ̀ ewé wọ́n tún ní wàkìsà òun aswad ànábì láṣọ èyí tó jẹ́ dúdú wàkìsá òun ahmaru múlàbàdè ó tún léyìí tó ṣe pé bíi pupa báyìí ni ó wà múlàbàdì àtẹlbíìd òun ni kéèyàn lẹ̀ nǹkan papọ̀ ṣùgbọ́n tó gbà lérò láàrin òun náà ni aṣọ tí èsà sọ ọ̀ṣọ́ ó wà xaṣínà aṣọ yẹn ó jẹ́ aṣọ tí ojú tí n mọ̀ wò pé aṣọ tí ò wuyì lójú lótọ́ pupa ni ṣùgbọ́n wọ́n ti pa láró bákàbákan débi pé ó sì lè jẹ́ aṣọ tó jẹ́ aṣọ aṣọ irun àbáwọ tí wọ́n ṣe látara wọ wàkìtáwó min ṣáà bẹ́ẹ̀ ni ó tún ní mi náà tán ṣe látara irun ìyẹn ni irun àwọn ẹranko ṣẹ̀rí nítòlùmọ̀ wá fẹ́ ká lò láàrin èyí tó fẹ́ ká gbọ́yé òun náà ni ìran aṣọ àwọ̀ àbí bí wọ́n ṣe ṣe tó ń ṣe ọlọ́run ọba tó wọ̀ tó túmọ̀ sí wípé lóòótọ́ ọ̀làjú ó ti tún tẹ̀síwájú débi wípé aṣọ wọn a máa ṣe látara àwọn awọ awọ àwọn ẹranko wọn a máa ṣe aṣọ látara àwọn òwú àwọn rúgbìn irúgbìn nǹkan tí ń jáde nù lẹ̀ àwọn òwú kan wọn a máa ṣe aṣọ látara ẹ̀ láti fi hàn wípé kò sí ìgbéléke fún ìran aṣọ kan nínú àwọ̀ láti wọ̀ àyàfi àwọn májẹ̀mú kan tí. Si tí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún. àwọn mahlurat àwọn kan bẹ tó jẹ́ nǹkan àwọn kan ìwọ̀ tó ń ṣe ọlọ́run ní tó bá rí báyìí ẹ má wọ̀ọ́rú ẹ̀. alákọ̀ọ́kọ́ òun náà ni libasu aṣ aṣọ tó ní ṣe pẹ̀lú àfihàn aṣọ òun náà pè láṣọ àfihàn òun láṣọ tí èèyàn bá wọ̀ tó ti yàtọ̀ sí aṣọ tí àwọn ìjọ ìlú tèèyàn wà àbí àṣà ìlú tèèyàn wà tó bá máa wọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó gbajúmọ̀ bóyá láwùjọ tiwa nísìn ìró obìnrin ní ròrò ọkùnrin mọ wá ọmọ rorò káàkiri láàrin ìta kó lóun lò dé kó rorò ẹni kí ló dé kó ní wá pé kọ̀dà kí láti má ní ọkùnrin obìnrin ní ni òun ò nǹkan kan tí ó lè bi nǹkan yìí dànù ṣùgbọ́n àwọn ọmọ wò pé nǹkan dé ẹ̀rọ ìró ní ró káàkiri yìí láàrin àwọn èèyàn yóò jẹ́ nǹkan tí oníkálukú fojú sí i la ẹ gbà wá o àbí tó jẹ́ pé bá a ṣe ránṣọ yìí gbìyàn ó ti níbi tí wọ́n ti di aṣọ lọ́rùn iwájú ni kó wọ́n wọṣọ òdì kó jẹ́ pé gbogbo ìgbà aṣọ òdì ni ọmọ wọ̀ wọ́n máa ní kí ló ṣe sí nǹkan ṣáà ṣe wọ́n nìkan kò ṣe o ọkàn wo náà ni wọ́n wá ní kí ló ṣáṣọ òdì ìbá wọ́ síwájú ìbá kọ́ sẹ́yìn ọ̀yà rárá sí bí wọ́n rán aṣọ kéèyàn lè dé wájú ni ìwọ ní kọ́ máa wọ́ aṣọ òdì ó ní ìtọ́kàn ń pé kóun láti má rìn òhò kóun sì má wọ ọṣọ ńlẹ̀ àmọ́ pé ìkọjú síwájú kọjú ẹ̀ ló wà wò fún ìkọjú ẹ̀ sí irú eléyìí àwọn èèyàn máa wò ó láwùjọ wípé irú aṣọ wo leléyìí wọ̀ yìí kò sì di lìbáṣu aṣòwòrán àti irú àwọn kan tó jọ bẹ́ẹ̀ nínú ẹ̀ tó jẹ́ ìwọ̀ téèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún nínú aṣọ wíwọ̀ òun náà ni àtàṣàbòho bilkofa gbogbo aṣọ tó bá ti jọ pé èèyàn fi ń kọ́ ṣe báwọn kèfèrí ṣe múra ìmúra àwọn kò kèfèrí eléyìí náà èèwọ̀ ni fún mùsùlùmí ìbéèrè mi ò wáyé láàrin gbogbo ìnáwó kèfèrí ṣe múra àwọn tí èsè mùsùlùmí tó ti ní bí wọ́n ṣe múra tó ti di àmì fún wọn ó ti di ohun ìdánimọ̀ ibi báwọn kèfèrí ṣe múra rẹ̀ tàbá wọn rí mùsùlùmí tó ṣe pé irú ẹ̀ òun làwọn náà ń kọ́ ṣe àbí ní jọ wọ́n lójú eléyìí èèwọ̀ ni o lábẹ́ ilé yìí ẹ̀sẹ̀ ká fura sí àwọn kankan títí ń wọlé látara tí wọ́n ń pè ní dress code tí wọ́n ń pè ní dress code òun náà ni kí wọ́n gbé aṣọ àwòrán kan wá kọ́dà lómi ń ṣèyàwó tí ó ní aṣọ tẹ́wọ̀ wá white and green àbí bọ́tàkọ́lá bọ́tàkọ́lọ̀ òun ni kóòtù irú kan yìí kí ni ìpìlẹ̀ gbolo ti wá kò ṣe nǹkan kan nínú àṣà èèyàn bá ṣe ìyàwó kó ní lọ́jọ́ ìyàwó aṣọ tí mo fẹ́ káwọn èèyàn wọ̀ ni nígbà táwọn èèyàn mú aṣọ kó àǹkó kan fi ṣàfihàn pé ọjọ́ ayẹyẹ ni ṣùgbọ́n káwá ní gbogbo wọn tó bá wá bí ìjọ àbí tó wá bí ìjókòó yìí white and green ìpìlẹ̀ nǹkan yìí mo ló ti wá tó bá ṣe gbọ́dọ̀ àwọn kèfèrí ni àṣà burúkú ni o mùsùlùmí ò gbọ́dọ̀ máa bá wọn ṣerú eléyìí bẹ́ẹ̀ náà ni ìmúra bóyá níbi iṣẹ́ bóyá níbi profession kan pé bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ máa dírẹ́sì wọnú ààyè kan àbí tó bá fẹ́ kọ́ profession kan bó ti gbọ́dọ̀ máa múra rè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti jẹ́ wípé ìṣesí ọ̀dọ̀ àwọn kò àwọn tí èsè mùsùlùmí eléyìí náà ó jẹ́ ìṣọ́ra ẹlẹ́ẹ̀kejì níbi aṣọ wíwọ̀. ìṣọ́ra ẹlẹ́ẹ̀kẹta níbi aṣọ wíwọ̀ òun náà ni ó jẹ́ pé bí obìnrin ṣe múra ẹ̀rí ó ti fọ́fẹ́ jọta lákọ̀ọ́kọ́ pọ̀ yàtọ̀ obìnrin ní múra wọn eléyìí nígbà míì a sì ní ṣe pẹ̀lú àwọn ìlú kọ̀ọ̀kan náà ọ̀dà irú aṣọ kọ́lọ̀ báyìí obìnrin ní wọ̀ọ́rú ẹ̀ débi pé tó máa ń gbé aṣọ yẹn dé kẹ́kọ̀ọ́ sásán yẹn kò sì burú nínú àṣà àwọn ẹlòmíì ṣùgbọ́n tó máa gbé e fún ẹlòmíì ọ̀la nísìnyí bóyá kámọ́ ìgbàmpọ̀ irú àkàrà wíwọ̀ láwọn àsìkò kan láwọn obìnrin wọ́n máa ní àǹkárá òní àǹkárá ọmọkùnrin wọ àǹkárá kò ní kàn ṣe ni rí gẹ́gẹ́ bíi pé àǹkárá lára ọmọ ọkùnrin so torí pé àwọn ti gbà wípé irú aṣọ yìí obìnrin ní wọrú ẹ̀ tí yẹn bá wá wọ̀ lọ́kùnrin ojú tó máa fi wò ní pé káì eléyìí ò ní kan ọ̀lẹ́ ọkùnrin àbí kan fi ojú ẹni tí ò sí wọn rà nǹkan àǹkárá ló máa wọ̀ torí pé ní táwọn èèyàn ti mọ̀ láwùjọ yẹn ni wípé obìnrin ní wọrú eléyìí eléyìí náà àtàṣàbùhù tàṣàbùhù rìjálì bin nisa fi àlbísà kéèyàn máa fi ìṣesí aṣọ wíwọ̀ jọ obìnrin ó ṣe ọlọ́run ọba ó ṣe é léwọ̀ àbí kọ́kùnrin máa fi aṣọ wíwọ̀ kó máa fi jọkùnrin bùbá táwọn yìí àbí jàlábíà àbí kọkùnrin kóbìnrin kó múra lóòótọ́ múra oṣù gbẹ kó wá lọ wà gbádá àbí kó wọ gàǹgàn àbí kó jẹ́ pé ó ṣàṣèṣe sí kan tí ọ̀gá ọ̀lẹ́ àwọn ọmọ ò sọkùnrin ni àbóbìnrin irú èèyàn ò lélẹ́yìí gàǹgàn bí èèyàn báyìí ṣe bẹ́ẹ̀ ó ti kó sínú làánà tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó jíṣẹ́ bí dandan lé gbogbo ọkùnrin tí bá múra bí obìnrin gbogbo obìnrin tí múra bí ọkùnrin ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ al-aslu fil albisa ìpìlẹ̀ lórí aṣọ wíwọ̀ kọ́lọ̀ kan ní bákan ní wọ́n ṣiṣẹ́ sí ní èèyàn ní kíníkan ní ẹ̀tọ́ ni nítorí wọn bá ṣe ní ẹ̀tọ́ fún mànàbí ádámà ni ṣùgbọ́n wá ní ṣe pẹ̀lú àwọn mọ́jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta ta kàsókè ṣé sásán táwọn èèyàn fi máa mọ̀ pé à ewu leléyìí ẹ wá wò tí wọ́n wá sọ ọ́ dìran wò kápọ̀ ìdílé bá ṣoṣo rọ̀ tí sì ṣe aṣọ tí ó jẹ́ àfijọ àwọn kèfèrí tí èsì ṣe aṣọ tọkùnrin fi ń jọ tóbìnrin àti tóbìnrin fi ń jọ tọkùnrin àwọn míì wọn bẹ tó ní ṣe pẹ̀lú àṣà ìlú ìlú kọ̀ọ̀kan èyí tẹ́yìn pé láṣọ obìnrin nílùú kan ó lè jẹ́ pé òun kan láṣọ ọkùnrin bò mí gbogbo nǹkan yìí ó ní ìgbàláàyè ó ní ààyè nínú ṣẹ̀ríà eléyìí òun ni wa fẹ́ ká mọ̀ wípé anábì wọṣọ green ó wọṣọ black ó wọṣọ red kọ́dọ̀ wọ èyí tó ṣe pé wọ́n ṣe látara awọ ní irun ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olùmọ́wá padà málàyé wá ewu ló ń ṣe ọlọ́run wá fẹ́ràn jù nínú aṣọ wíwọ̀ àwọn ìgbà wa kan wá irú ilé ìtàkùn ní bọ̀rọ̀dání akhbarat wọ́n ní anabi fẹ́ràn aṣọ green ètò dájú anabi wọṣọ green ṣùgbọ́n ètò orin ilẹ̀ pa anabi fẹ́ràn jù tó sì ní òun ní ẹ máa fi dá òun ní ẹ máa fi rú àwọn òkú yìí òun náà láṣọ funfun ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ aṣọ white tọ́ a sì rínú àwọn olùmọ̀ tóun tiẹ̀ ní aṣọ gírìn gan òun ló jẹ́ aṣọ máa jẹ́ náà wọ́n ní bolo ti rí ó ní ọ̀gbọ́n àyà ni àlíyáhùn tìyàbù sundusin khudurin ní istabraqa ọlọ́run ní aṣọ tí ó bò wọ́n dàrú mọ́lẹ̀ òun lásọ tó ṣe látara sundus tó wá jẹ́ green tó tọ́ ni ó rinlẹ̀ nínú àwọn aṣọ tí ọmọ àlìjánà wọ̀ aṣọ green wà ń bẹ̀ tí ó tí ó da tí ó tutù aṣọ torí pé àwọ̀ green lọ́pọ̀lọpọ̀ ìwò ojú àwọ̀ eléwé kódà ìjẹ́kẹ́lòmí ọ̀fẹ́ràn nǹkan eléwé pẹ̀lú àwọn ẹ̀rí báyìí. tọ́ nǹkan fẹ́ lò òun ni pé èwo ló dáa jù èwo ni tí yẹn bá tẹ̀lé wọn la mo fẹ́ sẹ̀sà wọ̀ gẹ́gẹ́ bí àkíyèsí èyí tó dáa jù ní wíwọ̀ òun náà láṣọ funfun tẹ́rì wá lórí ẹ̀ ṣùgbọ́n náà àwọn aṣọ tó tún ní ìtumọ̀ tó dáa òun náà láṣọ gẹ́rìn gbàtúlùmọ̀ wá sàlàyé tààwọ̀ tán lọ́wọ́ ni wàkánà kọ́mí sùhùmẹ̀ ń kótó ní ó ní aṣọ tánàbí máa ń wọ̀ aṣọ tán ṣe látara òwú ni eléyìí la mẹ́nu bà díẹ̀ lánàá kìí sì gún ẹ̀rí ìgbà tí aṣọ tí yẹn wọ̀ àyọ̀ apá ń bẹ ó tún yàtọ̀ sí àdàbòrà èyí tán rán tí wọ́n tí lè yọ apá ń bẹ kìí ṣe gùn kọtíọ̀rọ̀ kò mẹ́yìn then ọwọ́ rẹ̀ méjèèjì níbi báyìí tí yẹn tọwọ́ bọ̀ àti bí ọrùn kìí fẹ́ kìí ṣe rẹ̀gẹ̀dẹ̀ tọ́ nítorúmọ̀ wa wọ́n ti wá dára dúró lánàá tá a ti ya dára dúró lánàá ni pé wọ́n ní wà á mọ هذه الأكمام الواسعة الطوال التي هي كالأخراج فلم يلبسها هو ولا أحد من أصحابه يلبسها وهي ní sunnati. عليه الصلاة والسلام وفي جوازها نظر فإنها من جنس الخيلاء ونواري عشرة وينولني العلامة ابن القيم لا تنصري وانصري في القرن الثامن الهجري من سنتوريا لك جو لين هجرة وجشن لا محمد wọ́n ní èyí táwọn èèyàn tí wọ́n ń wọ̀ lónìí tó ṣe pé aṣọ òun yọ fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ níbi ọwọ́ báyìí ẹnìkan wọrú ẹ̀ nínú àwọn sàábì ànábì ànábì ò tiẹ̀ wulẹ̀ wọ̀ àwọn sàábì kan ò wọrú ẹ̀ wọn with conclusion wọn wá tó jẹ́ dára dó lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wàhíyá mukhalifatun. bí sunnati yìí eléyìí ọwọ yàtọ̀ sí sunna nàbì ìyẹn bá wọ aṣọ rẹ̀ gẹ̀dẹ̀ kápá rẹ̀ ṣe rẹ̀ gẹ̀dẹ̀ ó tẹ̀jẹ́ pé èyí tó ní ṣe pẹ̀lú àwùjọ la mú àpẹẹrẹ agbádá wá àwọn aṣọ kan náà ń bẹ táwọn àrán lábáwá ń wọ̀ tó ṣe pé apá rẹ̀ bí ó ṣe ṣe rè kì ṣàgbádá o àmọ́ náà dáadáa tó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ báyìí òun ni olùmọ́wá òun náà rí fàásì òun náà rí fàásì tó ṣe pé ó tó gba ó gba kan dùn kan bẹ́ẹ̀ ìjòrí èèyàn àbí kan kí ti rí bọ̀ kó apá sí ni òun ni àfàwà ni eléyìí ó yàtọ̀ sí súnà nàbì ká sì sọ pé kò sí nǹkan kan tí bá ṣàtìwọ́n ni. wọ́n ní ọ̀rọ̀ yìí ó nídìí kí a kára gbó lórí ẹ̀ wọ́n ní torí pé kí ni fa iná ha mẹ̀ǹjẹ́ ń sí alùkóyàlà lára pé èèyàn ń ṣe fáàrí tí ọlọ́run ọ̀fẹ́ ni ìyẹn àti ọ̀dà tí ò nítumọ̀ ìyẹn àti ò nítumọ̀ tó sì lè fa ẹ̀ṣẹ̀ òun náà ni irú ẹ̀ tán. eléyìí ni a sọ pé irú ọ̀rọ̀ yìí ìlú kọ̀ọ̀kan wọ́n ní àṣà gẹ́gẹ́ bá a ti sọ pé agbádá wíwọ̀ àwòrán tó súnmọ́ lórí tí olùmọ̀wá yìí sọ ni o pé kárànṣọ pápá rẹ̀ ó ṣe jàǹjàrà eléyìí ó jẹ́ kí a rí nínú àwọn olùmọ̀ láwùjọ wa bí wọ́n kórìíra àgbàdáwọ̀ látara rú àwọn ọ̀rọ̀ yìí rídìn ni pé irú ọ̀rọ̀ tó lùmọ̀ wá yìí sọ ẹlòmíì àtúmọ̀ àwọn rídìn mi wà pé agbádáwíwọ̀ gan èèyàn bá wà for instance wà níbi sọ̀lá ẹlòmíì ọba dàálẹ̀ ìjàgbọ̀n bọ́ka sókè ìjàgbá torí pé bí orúkú yọ ẹ̀jẹ̀ tó ní bùkátà sí alọ́mára ó forí kanlẹ̀ tí ò bá rọra tó bá fẹ́ dìde òun náà ni ó ti tẹ̀ mọ́lẹ̀ kò ní mọ̀ yóò kọ yóò fẹ́ lè ṣubú àti kó tún náà yẹ ẹsẹ̀ kò sáà oníwọ̀n kọ̀ǹfọ́tébù ẹlòmíín ti bẹ tó bá dà lẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun lè rúkú ó lè forí kalẹ̀ mọ́lẹ́mọ́lẹ́ tí ó sàmà àwọn haraka kan mọ̀ ṣẹlẹ̀ o wọ́n fẹ́ lọ forí kalẹ̀ yóò tún nídìí láti tún kà mára lọ́tọ̀ gbogbo eléyìí kí ni bí wọn nítorí pé agbádá tó wọ̀ ni ó jẹ́ kí apá kan àwọn ẹlòmíín ká kórìíra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú òye àwọn nǹkan yìí àsọ̀ọ̀ṣọ́ gbajúmọ̀ àbáṣọ tí ó ṣe déédéé ayẹyẹ tó nìkan ṣe pẹ̀lú aṣọ yìí ta òjọ ni ṣùgbọ́n ń bí yìí. lókùnbà tí èèyàn bá ti rán níran tí ń wọlé tí ó sì rán níran àṣejù àmọ́ tó ṣe pé ọ̀kan ni bùbá àwa wọ̀ kàlẹ́mẹ́lẹ̀ tó dágbádá tó jẹ́ ọ̀ṣọ́ eléyìí ṣe kankan. wal ilmu inda Allah ọ̀rọ̀ eléyìí òun ló tó bá ṣe pé aṣọ yìí àwùjọ kan ni. ẹnu àkíyèsí ni pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra níbi irú ìran aṣọ báyìí ní ìbára àgbádá kó má ràn yín ràn àṣejù tí wọn àti àjò èyí tí ó rí kó mára níwọ̀nba tí ò ní jẹ́ ètò tí agbádá ó súnmọ́ sọ fáàrí púpọ̀ tù lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì àràn níran tí ó tayọ bó ṣe ọlọ́wọ́n bá ṣe ní àmọ́ aránṣọ bó ṣe ní àmọ́ tí ó tayọ òun wá nìyí èyí tún ṣe pé kò ní jẹ́ kí èèyàn rí ìjọsìn gáṣe owó ti tọ́bọ̀ ṣe pàápàá jùlọ èwo ni kásìkò òun tó kó níka ìní lè bá wádà ìjẹun èyí ọmọ dàún láàmú ọ̀tọ̀ ni yíyan ọ̀tọ̀ ni kíká ọ̀tọ̀ ni nígbà tó bá tún ṣe sájídá tó bá forí kalẹ̀ àti dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ala kulli hal eléyìí ojú yìí làwọn aràn míì láti fi máa ń wò pé kí lè rí di agbádá tẹ̀ ń wọ̀ yìí aṣọ lèbáṣọ èyí kákóyàlà aṣọ fáàrí tí ò nítumọ̀ ni ṣùgbọ́n àwọn tí wọ́n wọ̀ wọn ni àá eléyìí ni ọ̀ṣọ́ tiwa ìlú kọ̀ọ̀kan sì ni wọ́n lè kó lé kọ́wọ́mí zẹ́yìí hù ìlú kọ̀ọ̀kan ló ní bá ṣe múra àti ṣe sí wọn. هذا الذي يظهر والعلم عند الله eléyìí ni tó hàn lórí ọ̀rọ̀ yìí kí a sá ṣọ́ra kó mọ̀ jẹ́ kí nǹkan yẹn àṣejù ọ̀wà bẹ́ẹ̀ àbí ríran yóò ti tayọ ntí ó ń ṣe ọlọ́run ọba ṣe léwọ̀. Wallahu ta'ala ala wa alam.